saheed ire ti fohùn ìmọ̀ràn ránṣẹ́ sí queen naomi olórí oni of ife lórí ọ̀rọ̀ fọ́nrán kan tá a ti rí tí queen naomi pẹ̀lú kábíyèsí àtọmọ wọn Tádéníkáwò tán ti jọ wà níbi ìvẹ́ǹtì kan tí ọ̀ní ṣẹ̀ ṣe láìpẹ́ yìí ṣe tẹ́yìn yóò bá gbàgbé tẹ́ ẹ bá rántí pé queen naomi ẹ̀yìn lójú oni of ife ló jẹ́ lásìkò tí ìgbéyàwó wọn tó sì fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kó tó di pé olórí kẹ́rù kúrò láàfin lórí ọ̀rọ̀ ìjà ráńpẹ́ kan tó ṣẹlẹ̀ láàrin wọn ọ̀pọ̀ awuyewuye gan ló sì lọ nípa Queen Naomi lórí ayélujára bí oṣù mélòó kan sẹ́yìn tí ọ̀pọ̀ ń wò tán speculate pé bóyá Queen Naomi ó ṣeéṣe kó ti fẹ́ tẹ̀síwájú láti fẹ́ ọkùnrin míì ṣùgbọ́n ó tún wá jọ ọ̀pọ̀ lójú ó tún ya ọ̀pọ̀ lẹ́nu nígbà tá a rí ti Queen Naomi pẹ̀lú ọmọ tó bí fún Ọọ̀ni Rìṣà ẹ̀yìn òta Dènìkáwò ọmọ ọba tàdénìkáwò níbi ìvẹ́ǹtì opening praise night tí Ọ̀jájá kejì tí wọ́n ṣe láìpẹ́ yìí nílùú Àkúrẹ́ eléyìí tó tún mú kí ọ̀pọ̀ máa wòye pé bóyá olórí Naomi tún ti ń tún èrò ẹ̀ pa láti padà sí ààfin Ọọ̀ni of Ifẹ̀. Hmm. nínú fọ́nrán yìí Saheed Ire náà sọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ni nípa ìdí tó fi ṣe pàtàkì fún Queen Naomi láti padà sí ààfin Ọọ̀ni rẹ̀ṣà kí ohun àtijọ́ sì di àfihẹ́yìn tẹ́gun fẹsọ̀ ẹ̀ wípé kí ìtàn kí tàn má bàa dúró de tadé ní káwọ̀ ọmọ ọba láàfin Ilé Ifẹ̀ kí ọ̀rọ̀kọrọ̀ má bàa wà nínú ìtàn àwọn ọmọbìnrin àkúrẹ́ bíi ti olórí naomi kódà saheed ire gan tún pàkíyèsí ọba ìlú àkúrẹ́ eh, ṣàkíyèsí ìdí tó fi ṣe pàtàkì eh, tí wọ́n fi ní láti wá bí olórí ó ṣe padà sí ààfin ọ̀ní ọ̀fífẹ́ ọba adéyẹyẹ ògúnwùsì ní kíákíá láì dánudúró lórí ẹ̀ ẹ wo ọ̀rọ̀ tó pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká jìjọ wò ká tún gbọ́ àwọn àlàyé tí saheed tó ṣe nípa ọ̀rọ̀ tó wà láàrin kábíyèsí ọ̀ní ọ̀fífẹ́ àti queen naomi kẹ̀sì máa bá mi fòpinion ti yín sí comment you are welcome to crossblog xtv remember to subscribe like share and follow us. ilẹ̀ yorùbá kò mà ní bàjẹ́ lápapọ̀ o àmọ́ ibi tí mo fẹ́ darí ọ̀rọ̀ mi lọ lénìí kò jìnnà rárá níbi tí ilẹ̀ yorùbá orí oòdùà tó ti ṣẹ̀wá ni kábíyèsí bàbá wa ọ̀nìrìṣà bàbá wa ọ̀jájá ẹ kú oríire torí pé ẹni tí wọ́n bá ń ṣoríire nídìílé wọn ó máa mọ̀ yìí pé oríire ni nǹkan tí ẹ lọ ṣe nílùú Àkúrẹ́ yẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dìde tí yín kò ní bàjẹ́ àmọ́ mo fẹ́ fọpọtúnítì bẹ ẹ̀yin àgbààgbà níṣẹ́ kan tí ẹ tún ṣì máa bá wa ṣe nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ mi wá lọ sórí ọ̀rọ̀ àǹtí wa Naomi Sílẹ̀kùn Ọlá Ọ̀jájá ẹ jẹ́ n pè bẹ́ẹ̀ Queen àǹtí wa àǹtí mi ni torí pé ọmọ tí wọ́n bá ti bí lákùrẹ́ tó bá ti jẹ́ pé omi ẹ̀yà àkúrẹ́ ni sísítà mi ni torí pé àkúrẹ́ ni ìyá tó bí èmi náà lọ́mọ màmá àkúrẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan kò yé àǹtí Naomi yìí ti ní sùúrù náà so ọ̀rọ̀ yìí náà dẹ̀ máa kan bàbá mi Adésídà bàbá wa ọba àkúrẹ́ tèmi Kẹ́mi Ọláògùn bàbá mi àmọ́ torí nǹkan tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé mi ò fẹ́ kí ó wá di ọjọ́ iwájú kí wọ́n máa pè ìtàn ìyàlé àkúrẹ́ lápapọ̀ lórí gbogbo ẹ̀yin ọmọ àkúrẹ́ mo fẹ́ kẹ́ múṣẹ́ ìṣe àti màmá tó bí àǹtí Naomi kò sí nǹkan tí ó pọ̀ olórí ilé bí kó wà lábẹ́ ọba ẹ má ti àǹtí Naomi fẹ́ bá rí fídíò yẹn farabalẹ̀ gbọ́ tán bọ̀ mo kàn jẹ́ kẹ́ mọ ibi tí mo lọ ló yẹ kí n kọ́kọ́ sọ statement pé kò sí nǹkan tó pọ̀ olórí ilé bíi pé kó wà ní abẹ́ ọba ẹ jẹ́ kí n wá sọ ọ̀nà méjì tó máa gbà dùn yín lọ́jọ́ iwájú tí mi ìdẹ̀fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ló jẹ́ kí n mú prógráàmù wá my sister obìnrin kì í gbọ́ nílé ọkọ kó lè ọkọ jẹ o gbogbo nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bàbá mi ọ̀jájá òní ọ̀fífẹ́ ẹ̀ bá fọwọ́ wọ́nú tẹ gbàgbé ọ̀rọ̀ àná tẹ lè rí mi jà kò sí nǹkan tó kàn mí mi ìfẹ́ mọ nǹkan tí ìbá wù kó ṣẹlẹ̀ àmọ́ ọkọ ló lórí aya tẹ bá dẹ̀ wá wò ẹ rí i pé bàbá wa ọ̀ní ọ̀fífẹ́ àti kábíyèsí ìlú àkúrẹ́ wọn ò ṣe gbọ́mi sí ohun mi ò tó àmọ́ nǹkan tó jáde láti ara àkúrẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀ní ọ̀fífẹ́ it's like it's the first history nílẹ̀ yorùbá pẹ̀lú ẹ̀ máa ṣẹlẹ̀ ṣe rí àwa yorùbá à ń da ọwọ́ bo àwọn nǹkan kan nítorí pé tí n bá fẹ́ sọ̀rọ̀ tẹ́yìn ò bá fẹ́ sọ̀rọ̀ tí n ta fi bàjẹ́ tán àní fúnra ó máa kò ní da kí àkúrẹ́ wá ní bad record wípé ẹ àkúrẹ́ kì í dúró lé ọkọ ẹ ṣèbí ṣèbí yẹn náà ló lọ sí ọ̀dọ̀ ọ̀ní ọ̀fífẹ́ tí ò dúró ń bẹ̀ yẹn ẹ dẹ̀ máa wá wò pé ọkọ yóò fẹ́ ìyàwó kan kò fẹ́ ìyàwó kejì kò fẹ́ ìyàwó mẹ́ta o kó má wá di pé ọmọ yín ẹni pé ó yẹ ọmọ yẹn lójú ayé ní ọjọ́ tí bàbá wa ò ní ọ̀fífẹ́ tó ń ṣí park tí ẹ lọ gbé bá wọn tí ẹ dẹ̀kúnlẹ̀ fún ọba àmọ́ ẹsẹ̀ yín ní orókún méjèèjì ò délẹ̀ <laughs> lóòótọ́ ẹni àti mi Naomi ẹni jẹ́ àkàndá elédùnmọ̀rì tó lè má hàn sí àwa àmọ́ nǹkan tó bá ti mú yín tẹ́ ẹ lọ sí abẹ́ ọkọ wípé bíbáyìí lẹ fẹ́ máa bímọ sí. Si ẹ lè kò sí bẹ́ẹ̀ ṣe gba tó ẹ lè gba tó ọkùnrin yẹn àǹtí mi the reason why tí mo fi darí ọ̀rọ̀ sí àǹtí Naomi ni pé my mother she's from Akure. ìyá mi ò dì pàtì bàbá mi kó tó ṣaláìsí ẹ má yẹ kí wọ́n mi ìfẹ́ kí wọ́n padà pètọ́ burúkú ní Àkúrẹ́ kété ìyá ọmọ Àkúrẹ́ pé dídí o ìjókòó lórí mátàkì mi sọ kó fi kọ́ adéjì ọba a seat ìjà dá àǹtí Naomi padà sílé bàbá mi ọ̀jájá torí fọ ohun kò ṣe sákúrẹ́ gan ohun kò wú ni lórí kò brilliant ni torí pé bá mi ọ̀jájá mi ọ̀fìfẹ́ èyí ṣabaramóore jẹ́ èyí bàbá mi èyí mi lákúrẹ́ ìjókòó ìyẹn olóyè kété lákúrẹ́ ìjókòó sórí pàtàkì mi sọ yìí mo fọ ìyá understand èyí dáa tó èyí pọ́n ni létó torí fọ bá mi ọ̀jájá mi ọ̀fìfẹ́ náà ó pọ́n àkúrẹ́ lé èyí ṣe ṣe kíní mi sí Ìbàdàn èyí ṣe ṣe sí Ìlọrin èyí ṣe yà ṣe sí wo torífọ̀ ó ti rí ọmọ ríà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọmọ èèdì fojúpa èèyàn àna rẹ̀ rẹ́ ló ṣe yá sípí irú ibi kó wà ní kó ṣe irú bá ní síbẹ̀ ìjọ torí ọlọ́run pété àkúrẹ́ èsì ti mítì lórí ọ̀rọ̀ nítorí pé ìtàn ìtàn á wáyé o ìtàn á wáyé o ayé ò ní pètàn tí ò dá lórí ọmọ wa o ayé ò ní pètàn tí ò dá lórí yín o torí history ọ̀ní ọ̀fífẹ́ tèmi á tún wà nínú record history tí yín bẹ́ẹ̀ ṣe ṣe ó máa tún wà ń bẹ̀ ẹ rántí o ẹ rántí ẹ̀ràn ọba tí wọ́n lé kúrò lórí ipò ọba kì í ṣe ọba tàná àmọ́ wọ́n ti fọgbọ́n di ọba tàná ìyẹn ẹ rán mi létí kábíyèsí yìí kábíyèsí ọba adésínà ìrántí fọ obìnrin àlára wọn kò tètè gbé ṣubú torí fọ ajá rẹ̀ èyí farabalẹ̀ ajá fúnra làjá ṣe jìn o now àkúrẹ́ ti nípa báyìí nílé Ifẹ̀ ìtàn ẹni ti àlílẹ̀ báyìí àmọ́ báwo nìtàn yẹn ò ṣe ní bàjẹ́ báwo nìtàn yẹn ò ṣe ní máa ti ọmọ yẹn lójú tó bá di àgbà àbí ṣé kìí ṣọmọ bá ní first question ìyẹn tó bá ti jẹ́ pọ́mọba ni ẹ dá padà sí palace ìran yorùbá ló máa ń sọ wípé orí adé kì í sùn ta ẹ má fi orí adé ṣe yẹ̀yẹ́ ẹ má fi orí adé wọ́lẹ̀ ẹ rántí pé gbogbo ìwà tá ń wù nílẹ̀ yorùbá ìpátápátá làwọn tó wà lókèrè fi ń useless wa àwọn tó wà lókèrè àwọn àràbù ni àwọn òyìnbó ni gbogbo àwọn aláwọ̀ funfun òun náà fi ń useless wa torí pé ẹ lè gbọ́ pé ọba kan downgrade ara wọn ní ilẹ̀ àwọn aláwọ̀ funfun ó sì wá jẹ́ pé àwọn aláwọ̀ dúdú la fẹ́ máa fúnra wa léèwọ̀ jẹ́ pọ́ńbélé èèwọ̀ gidi ni tí Bàmí Ọ̀jájá Ọ̀ọ̀ni of Ifẹ̀ bá wà láyé láàyè tókùnrin mi wá ń gorí yín èèwọ̀ ni àǹtí èèwọ̀ ni ìtàn burúkú ló dẹ̀ máa jẹ́ kó má lọ jẹ́ ìtàn burúkú fọmọ tó ẹbí kó má wà lọ di pé ìtàn burúkú á àwa dúró dé ní pálásì Ọ̀ọ̀ni of tó bá dọjọ́ wájú èmi là ń wò àwọ̀la gbogbo ẹ̀dá tí kì bá ti kí wọ̀la wọn kì pẹ́ ṣubú o àǹtí Naomi mo bẹ̀yìn mo forí adé bẹ̀yìn mo forí adé àkúrẹ́ bẹ̀yìn mo fi tabiyamọ bẹ̀yìn mo fi tibi tẹ́ jáde bẹ̀yìn àǹtí mi wá bú torí ẹ̀ wọ́ọ̀tì ebú ó ṣeé ṣe kí ẹ má jẹ́ kí àwọn gbà bí mo ṣe gbà ẹ má yẹ kó máa sọ̀rọ̀ sí yín létí àwọn tọ́ọ̀ ní máa sọ fún yín pé kò dákẹ́ ní ni ẹ má gbọ́ tiwọn ẹ tí ò níyàwó lé òní fún yín láàdúráìsì pé kẹ́ ẹ padà sílé ọkọ yín ẹ tí ò sí lábẹ́ ọkọ òní fún yín ní good advice o nǹkan tọ́bẹ̀ rí gbà lọ́wọ́ yín ìjẹkújẹ kò ní jẹ́ kó lè sòótọ́ ọ̀rọ̀ fún yín pé kẹ́ ẹ padà sílé ọkọ yín torí pé àbálọba lọ àbọ̀ ń bọ̀ àti mi mórí adé bẹ̀ ọ́ padà sílé ọkọ rẹ o wéra kùrẹ̀kẹ̀ mú ìyàwó wéra rámáyé o mo bẹ̀ ọ́ ni èyí mi sílẹ̀kùn ọlá Naomi mo bẹ̀ yín mo bẹ̀ yín ẹ má ra ìtọ̀ burúkú de ọmọ tí ẹ bí ẹ̀ ẹ padà síbẹ̀ o mo mórí adé bẹ̀yìn o mé bẹ̀ ọ́ ni o mé pàṣẹ o torí mé tó pàṣẹ kó lórí ọba but mo tún yóò pàṣẹ gẹ́gẹ́ bí àbúrò rin because i'm a nice person to you i like you you are so beautiful kí lẹ wá wá níta kí ló ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó pàtó burúkú lákùrẹ́ lórí ẹ má jẹ́ kó rí àkùrẹ́ as a bad example in society àǹtí gbogbo èèyàn ọmọ àkùrẹ́ ìdákúndàbọ̀ ìgbọràn kí mo sọ ìṣiṣẹ́ lórí kábíyèsí eh, kábíyèsí síbi adé àbá ìdákun ìdábọ̀ ìbámi jókòó lórí mátà yóò kí n sẹ́tù ìjà kó bá wà lúgbẹ̀ o ẹ jẹ́ káàntì Naomi padà sórí ọ̀dọ̀ ìgbàjá o ọjà bàbá ọ̀jọ̀já òfìfẹ́ ti ṣe máa ní gbàgbé sákúrẹ́ o ó dẹ̀ ti àṣe jòríko èyí kó ti ṣe bá spọ́ọ̀tù sí ni ó ti àṣe jù bẹ́ẹ̀ ìdákun ìdábọ̀ ǹjẹ́ kí àǹtí Naomi padà lọ sílé ọkọ rẹ̀ ìmọ̀ jẹ́ ìyẹn ọkọ lígbì ìyàwó kó dúró sílé ọ̀jọ̀já òní ọ̀fífẹ́ yìí èèṣẹ́ ni kéèfẹ́ ohun tó dáa o gbogbo ènìyàn ló fẹ́ nǹkan tó dáa tó sùn ọ̀ àti ẹ padà sílé gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ ẹ gbàgbé ẹ̀ ilé bàbá òní ọ̀fífẹ̀ kì í ṣe ilé ẹlẹ́mìí òkùnkùn rárá o kì í ṣe ilé ẹlẹ́mìí òkùnkùn ibi tó bá ti ń jọba nílẹ̀ Yorùbá ó máa ó máa involve caution gbogbo nǹkan tó bá ti yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí olórí náà ni kẹ́ ẹ máa bá wọn ṣe ń bẹ̀ ayé òní pàtàkì burúkú lé yín lórí o fúdi eléyìí gbogbo etí tó bá wá gbọ́ mẹ́sẹ̀gì mi tó bá wò mí gẹ́gẹ́ bí ìkà ọlọ́wà sọ fọ́mọ tiẹ̀ náà ọmọ tiẹ̀ náà ò ní rí ìdíjókòó sílé ọkọ bọ̀ gbogbo ẹ̀rí tẹ́ bá ti wá rí mẹ́sẹ̀jì mi tẹ́ ẹ kà á kún tẹ́ ẹ̀dẹ̀ ṣeṣẹ́ lé lórí ọmọ tí yín kò ní dọmọ rí igbá o lágbára ọlọ́run ẹ̀ ní ṣorí burúkú o ẹ̀ ní dààmú o ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o bàbá mi Déjì ẹ dákun ẹ dábọ̀ mo bẹ̀ yín ẹ ṣiṣẹ́ lórí kinní yín o torí èmi kọ́ torí ọ̀la ni o bàbá Ọbásanjọ́ mo pè yín lórí mátà yín o ẹ̀ ní pe Naomi kò má dá yín lóhùn o gbogbo ẹ̀yin bàbá bàbá nílẹ̀ yorùbá ẹ̀ lè pe náà ní ìjókòó kó má gba yín lóore ẹ má ọ̀rọ̀ yìí o torí ìtàn burúkú ló máa dà tó bá dọjọ́ iwájú o ẹ rò pé ẹ rántí pé òwò tí ọmọ bá ti wọ̀ nǹkan ti wà ń o kò jù bẹ́ẹ̀ lọ mo ni mi ò o. ga ọ rí lẹ